فمن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àsìpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àlùfáà wa àgbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam three twenty one thousand láàpò fún báyìí láàpò fún ọlọ́run. ájìrò ájìrò rò ṣe àgbọ̀ islam láàárọ̀ ìwọ́n lójó sunday láti ìjì àlà ó bá ṣàlàyé pé tíra fatawa muhimma nípa ọ̀rọ̀ àwẹ̀ láàmà kàlọ́ a máa fàǹtàní ẹ̀ sọ yẹ nìkan tó wá bẹ̀rẹ̀ ń gbọ́ kí lọ́sẹ̀ lẹ́nu jọ́sì lánàá wọ́n ló oòrùn gidi gan yọ láàrin ọ̀kan wá yọ lápọ̀ tó kọ́ lóṣù ọ̀kan ló wá lóyìn àgbọ̀n kan ẹnìkan náà ládìí ọgbọ̀n mi náà tára ju àtiwọ́ kádùá kò sí tó kàn pẹ̀lú gbòtí lórí ayé mọ́. wọ́n ní gbogbo ọ̀làwọ̀ àgbò kò sẹ́ni ìwà kádùá mọ́. anabi sallallahu alayhi wa sallam ndé tí ọmọ rẹ̀ kú Ibrahim òun wa kú báwọn làwọn yẹn bá ní ọmọ ńlá lọmọ yìí o òun gán sọfọ rẹ̀ òun gán sọfọ rẹ̀ ògbónáwó banújẹ́ anábì wa ṣe khutba ó ní inna shamsa wal kamara ayatan min ayati llah la yakhsifani li ahadi wala li ayati فإذا رأيتم ذلك فصلوا وإن الشمس والقمر داجو داجو ونتيرين àti òṣùpá tẹ́rí ayatan min ayati llah àwọn àmì méjì nínú àwọn àmì ọlọ́ọ̀bá ni la yakhasifani li mawti ahadin wala li hayati wọn yóò wọ́ọ̀kù nítorí pé nìkan kú àbẹ́ nìkan sẹ́yìn fa idha ra'aytumu dhalik tẹ́bárì fasallu ìyàlẹ̀ jìnnà fìlà ń gbé salatul kusuf àti òṣùpá ń pè ní salatul khusuf tó ń pè ní kusuf lápẹ́ sí ìwádìí àlọ́pọ̀ ọlọ́mọdé àfọlẹ́sẹ̀ wájú wa wọ́n yẹ lé àwọn amẹ́ríkà dé lánàá sóòtọ́ ni wọ́n dé ní àgbọ́ Islam àníkàkà nípa ọ̀rọ̀ ààwẹ̀ page five hundred and ninety seven five hundred and ninety seven ثبوت الشهر برؤية الهلال أو إكمال عدة وعدد المطلوب من شهود في شهود وحكم شهادة المرأة نعم ثبوت الشارع برؤية الهلال إما في إليك òhun àrí òṣùpá àrí òṣùpá àrí ìlétésù ìlétésù pé oṣù Ramadan lé àbí ti zòhèjì àbí ti Shawwal

sagbóbìnrin ló wà lọ́pọ̀ òun oṣù ọgbọ́n ọkùnrin òrí obìnrin kan ló wà lóun rí inú ilé ó di question seven question eight hundred and seventy four bima yusbitu dukhulu shahr ramadan wa kayfa yu'rafu hilal bóòlù àti máa mọ̀ pé oṣù ramadan ti wọlé lẹ́yìn náà bóòlù àti máa dá èlé tó sùnmọ́ ìdáhùn bisimilahi rahman rahim walhamdulilayi. وصلى الله على رسول رسول الله وعلى آله وأصحابه ومن اهتدى بهديه بهداه nírúkọ ọlọ́wọ́n ọba àjọkẹ́ àṣàkẹ́rù ọpẹ́ ní fún ọlọ́wọ́n ọba atọ́rọ ìkẹ́ àtìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àtàwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo bá fi kọsí ẹ̀kọ́ tiwọn. báàd lẹ́yìn náà يثبت هلال رمضان برؤية عند جميع آل العلم gbogbo àwọn afá àfaramọ́ ni pé bá a ti máa mọ̀ pé Ramadan wọlé náà ni kí a rí i pé agbọ́pọ̀ wọ́n lóṣù nìkọ́lé Nabi sallallahu alaihi torí òjíṣẹ́ ọlọ́sọ̀ báyìí pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in gumma alaykum fakmilu iddata salatin ẹgbàá wẹ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ bá ti di rósù ẹ lè sọdún tó bá ti rósù tí kùrùkùrù bá wọ gbò ọjọ́ ọ̀run kàkúmílò ìdẹ́tẹ̀ sara sí ẹ̀ka òǹkà kó pé ọgbọ̀n òfin láàbù àkàr nínú ẹgbàá wa mi sómú lè ròyẹ́ ti ìwà àfitérò lè ròyẹ́ ti ẹ̀yìn gómà àlékún fàṣọ́mù sàlàfíì nígbà mi ẹgbàá àwẹ̀ tó bá ti rósù ẹ̀jẹ̀ sínú ẹ̀sọ́dún tó bá ti rósù tí kòkòrò bá bójú ọ̀run kẹ́ wá àgbàwẹ̀ yẹn kó pé ọgbọ̀n kẹ́ àgbàwẹ̀ yẹn kó pé ọgbọ̀n fi lábẹ́ àkàr nínú ẹgbà wa mi fàkúmílò ìdàtà ṣàbán sàlàsínà yawma ẹ̀yà ka òǹkà ṣàbán ìwé ìtawà mẹ́ kó pé ọgbọ̀n ọjọ́ wọlmaksóòdẹ níta àgbàlérò ń bẹ ẹnẹ òòyà sóòmù bìrò òòyà tí wọ́n yóò fẹ́ràn bìrò òòyà pé a máa bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú pé wọ́n rọ́ṣù ni a sì máa sọdún pẹ̀lú pé wọ́n rọ́ṣù ni. fàyín lẹ́nu yẹ́ra wọ́n yẹ́ra yóra wajaba ìkùmálù sàlàtì ìkùmálù ṣàbán sàlàtì rẹ̀ yawman tá a bá wá rí ó di yẹn káka ṣàbán tá a wà nínú ẹ̀ ní ọgbọ̀n ọjọ́ kágbà ọgbọ̀n ọjọ́. والمقصود أن يصاموا برؤية ويفتر برؤية فإن لم يروا وجب إقبال شعبان ثلاثين يوما ثم يصومون وقع لينا وبعض ويجب إكمال رمضان ثلاثين لأن تقول رمضان لأنبع أتبع رمضان كوكيوبا يوم ثم يفترون لنا عصدون إذا لم يحصل رؤيا تابع يوسف أما إذا ثبتت رؤيا فالحمد لله ثبت يوسف الحمد لله أسدون فالواجب أن يصوم المسلمون برؤية هلال رمضان يقول pé ó jọrọ yẹn lórí àwọn ààwẹ̀ pẹ̀lú rírí oṣù rúyẹ̀tù hilal ramadan tó bá rí oṣù ẹ̀lẹ́tọ́sù ramadan lẹ́yìnlẹ́tẹ̀ sàlàfín ní òru tí àwẹ̀ di twenty nine yẹn tó lù di thirty ní ṣàbán ní ṣàbán ويصبر ويسير شعبان ناقصا ويصومون then ṣàbán ló jẹ pé kò pé ọgbọ̀n ni wọn àgbàwẹ̀ wọn àkàdà làwọn ráwàwọ ìhìlẹ́l lẹ́yìn tẹ̀sálàfín ní Ramadan àfisàrò bẹ́ẹ̀ ní tàbá rí oṣù nígbà tí Ramadan bá di ọgbọ̀n alẹ́ tó di ọgbọ̀n ọgbọ̀n yìí ó di àfisàrò àsọdún tisa wa náà ní àwẹ̀ di twenty nine àmọ́ in lam yara wa كملوا شعبان ثلاثين يوما وأكملوا رمضان ثلاثين أمتى داريوسو أنكا شعبان كوكي أغمى كاتو بيرياو أبي أنكا رمضان كوكي أغمى كاتو صدو لو جاكو قدنا بولا إله تجنا أما الأحاديث الشيخ قالوا حديث صوموا لرؤيتي وأفطروا لرؤيتي إبا ويتم باتي رسو إلى سيادون تبا رسو فإن غم عليكم كيكولو كوبا بجوم فأكملوا عدة كيا كاو كاي كوبي كاي كوبي هذا النص يؤم شعبان ويؤم رمضان نص كاي أجفر شعبان أجفر رمضان وفي اللبز من يقوى منه fẹ̀yìn gómà àlékún fàṣọ́mù sàlàfé tó bá di pé kòkó gbọ́dọ̀ ojú ọ̀run kẹ́yà àgbààwẹ̀ kó pé four thirty days wàlúhìlẹ́l yóò bẹ́tò bìṣẹ́lẹ̀ wáhid ti dùkúlù Ramadan ìjà àmà pé wọ́n rí oṣù pẹ̀pẹ́ nìkan pé ló bá dọ̀rọ̀ oṣù ní ìwọlé Ramadan ó ti wọlé nù ṣẹ́yìn dá adùn شاهد عدل عند na تقول ان تعمل ذلك ó lóṣù gbòòsì kí o máa ti di kí o kí ẹ máa máa kí kí ìpòrọ kí ìpòrọ ádìrí mi ṣááhìrì nù ádìrí ní ìndẹ̀jù múrò àdìrúdà wà fàtí ọgọ́rọ̀ àwọn afá bí umar radiyallahu anhuma wọn dá àrígbà lọ sí ibn sọ̀rọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá لتسو أخبرت النبي صلى الله عليه وسلم أني رأيت موافقا بني بوريوس إلى عبد الله بن عمر فصام وأمر الناس بالصيام هذا اللي يكبر تلو ريوس مي أولي يكبرون لكن كما باوي ولما ثبت عن رسول الله صلى الله عليه وسلم أكيد تعرف بعده عن أن عربيا شهد عنده بأنه رأى الهلال lágbára ọkọ̀ kan olóhùn rí oṣù lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam فقال أتشهد أن لا إله إلا الله وعني رسول الله قال نعم قال فأمر الناس بالصيام أما الأرواح سكون عندهم جواب بقول كنت أنت بتقول فا فلو بلو دودو ìgbàgbọ́ ìdájúdájú èmi mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ فإذا رأوا عدلا في دخول وجب الصيام Ramadan bí oṣù létòṣù tabarẹ nìkan tó bá ní òun rí oṣù ó di ọ̀rọ̀ yẹn káwọn yẹn gba àwẹ̀ kó ń gbà pẹ̀lú ẹ̀ àmà òróòdù fàlà búdà ní ṣe àìlè àmà oṣù ti Ramadan tó bá gbé ní pẹ̀lú kan àmọ́ tó bá gbé ti àwárí ẹ̀kọ́ rí ẹlẹ́rìí méjì àdìlé ìtọ́jú déédéé wọ́n àkàdà bàkẹ́yà tó ṣùgbọ́n bẹ́ẹ̀ ni àwọn sùn yókù náà láàtò gbẹtó ilà bí ṣahádà ti àdìlé kò ní ti àní ti gbà wọlé àti pẹ̀lú ìjẹ́rìí èèyàn méjì tí wọ́n dúró déédéé yàrá òtábàtà àni nàbí sallallahu alaihi wasallam náà ó kọ́ àlè. Ìjọba ìjọba ìpè fẹ́ yọ̀ ní pàǹtí wáyé pé فإن شاء شائدان فصوموا وأفطروا كباري غير لدي كيا باوي كذي تصدوا ثبت من عارف ابن عاتب رضي الله عنه أنه قال ما سيدنا عارف أما عاتب فبايك أهدى إلينا رسول الله صلى الله عليه وسلم أن نسقى برؤيته وإن لم نراه فشهد شاهدان عادلان نسقنا بشهادتهما àdéhùn sáàdé ànábì sáàdé wà fún àdéhùn fún wa ká máa ṣe àwọn ìjọsìn wa nusk kò bá sì ti àwẹ̀ ní kò bá sì ti àwẹ̀ ilé yẹn ni pẹ̀lú òróhùn yẹn ti pẹ̀lú pé wọ́n rọ̀ sùn fa in lam yara o tí mo bá rí nǹkan ṣe ilẹ̀ ṣe ìdá ni. tó bá rí pé èèyàn méjì wọ́n jẹ́rìí sí àdìlá àjọmọdé ní nùsùkùnà kásì nùsùkù wa wọ́n di wa kásọdún wa ìbíṣẹ́ àdáṣe ìgbà àti pẹ̀lú ẹ̀rí wọn ó di wa واختلف والمقصود أنه شهادة عادلين أنه شهادة عادلين لا بد منهما في خروج وفي جميع الشهور كل ما يقول pé ìjẹ́rìí èèyàn méjì yìí la budda minhuma tíláàtì ń kárí èèyàn méjì fi khuruj tó bá jẹ́ pé ọdún yẹn oṣù yẹn ń pa lọ ńlọ parí ni fi jẹ́mí shuhur àtàwọn oṣù yòókù náà papọ̀ ama ramadan fi dukhul ama ramadan gba gbígbé wọlé rẹ̀ pé wọ́n rí oṣù ramadan yìí ويكفي بشاهدة واحدة إليه لكتتو عدل تدلد لحديثين السابقين فحديث في التابع سباجو أو حديث نجي وانت لا نجي حديث نجي ها قال عبد الله بن عمر ها أتجني ها ثانك يو abdullahi bin umar àti larabawa kò yẹ ó di wa olùmọ̀gá sọ̀rọ̀ yìí wa. اختلف العلماء في مرأة هل تقبل شهادتها لماها في دخول كالرجل àwọn àfáà ní àpẹẹnu lórí tóbìnrin títí wàá lóun rúṣù tó wọlé sáàgbà wọlé ṣé bákan náà ló ń pọ̀lọpọ̀ yìí alákàwọ lẹ́yìn lórí àwọn kúṣọnà méjì nínú ọmọ mẹnkabalaha kàmá tẹkùbẹlò رؤيتها في حديث شريف إذا كانت ثقة àánú aláwọn tó ń gba àgbàwọlé wà lóun rọ́ṣù lọ́bùdó àánú àdíjà alápàlẹ́ ni tó wá pé ọmọbìnrin bá jẹ́ fíkà ilé àfọkàtán òmìnira ọmọlámi ìpẹ́lú ha àánú alápàlẹ́ àgbàwọlé o wà á rí jẹ́ àwọn ádámì kúbólì ha ní ádámì báàbù àmọ́ èyí tó fi sẹ́yìn rẹ̀ ni pé àní ìgbà tó kó bèrè yìí tí wọ́n máa gbàgbé nǹkan lẹ́nu àádá mọ̀kámú bí mọ̀kámú rìjáàl wọ́n mi máa yàtọ̀sọ bí rìjáàl torí ààyè yẹn ààyè ọkùnrin ni lẹ́yìn náà ìjọba wa special pẹ̀lú àwọn ọkùnrin gbogbo àwọn tó náà rí àwọn ọkùnrin òṣìṣẹ́ òṣìṣẹ́ nílùú rìjáàl káwọn ọkùnrin náà ló máa rí yìí. لأنهم يعني نعم، أعلم بهذا أمر وأعرف به تلاوة وما بس ما فيه وده داما من ماذا يثبت الوخول شهر رمضان دولة عزمة يقول أتدرنا لكي أسوى رمضان ولي وخروجه أكيد الدادي أما الحكم من من رعى وما الحكم من رعى هلال و wahdahu kí ìdájọ́ ẹni tó pé olùkẹ́ ló bá rí oṣù fúnra rẹ̀ yẹ kó rí olùkẹ́ lórí fúnra rẹ̀ inda dukhul shuhur aw khuruj nígbà tó oṣù bá wọlé olùkẹ́ lórí olùkẹ́ lórí sí ìbí nígbà náà tó wọn náà lọ́wọ́ rí الجواب يثبت دخول شهر وخروج بالشهادة عدل فأكثر يكثر لا يقص وليه àti kó jáde pẹ̀lú ìjẹ́rìí ẹnìkan àbí ti bẹ́ẹ̀ lọ ṣá ilé yìí àbíyàn méjì àbẹ́ni fa aksar òye bẹ́tù dòkóòlù fakat bí ṣáàdà wáyé àmọ́ ìwọlé rẹ̀ ẹnìkan ti tó لأنه ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال فإن شهد شاهدان فصوموا وأفطروا tẹ́lẹ̀ rẹ̀ méjì bá jẹ́rìí sí ẹ àgbà rẹ̀ ìṣọdún وثبت عن عند صلى الله عليه وسلم أنه صلى الله عليه وسلم أتولي أفر الرضا أنه أمر الناس بالصيام بشهادة ابن عمر كي أمين سلام بعد سقام وبال قالوا يا ري عبد الله بن عمر بشهادة عربية أسيل يا ري على كل الأربعة كوي ولم يطلب شاهدا آخر عليه كوالرمي عليه الصلاة والسلام كوالرمي كو لي وأمريدني أولي والحكمة في ذلك على إيه أقوال متواندر والله أعلم قالوا احتياط للدين وناني داب بويسي أنا كنا في دخول والخروج نبقى يولي àti jáde oṣù kàmá mẹ́sà àléyìí àléyìí alàzálìkà alù ìdúgbàmà fásitì àyè lórí ẹ̀ mọ̀nàbá àhìlá ìwà àjàhó ẹ̀ ti òdòkóòlù ẹ̀ tó bá rí oṣù lóun nìkan nígbà tó bá wọlé àwòkòrò wọlé mi yá àmẹ́lì بشهادات ولم يؤمن بشهادته يذق الوالد فإنه يصوم مع الناس يوقع ويطلع ويمين تو بقبل من يقبل تو بقبل من ويكثر ما أن يجلس في القدام ويجلس ولا يعمل بشهادة نفسه كنير لو دجو على يجيني على كذب أو في أثار قول أقوال العلم سر بنور بقول النبي صلى الله عليه وسلم الصوم يوم يصوم يصومون yóò mọ̀ tẹ̀sùn mú àwẹ̀ nígbàtí ẹ̀ bá ń gbà wẹ̀ nígbà táwọn ẹ̀ bá ń gbà wẹ̀ ni wọ́n fi tẹ̀ yóò mọ̀ tẹ̀sùn òun ọdún dẹ̀ ní ìsinú dẹ̀ ní ẹ̀ dọ́tẹ̀ bá ti dùn wọ́n rà á dìhìn yóò mọ̀ tọ̀dá ọdún tẹ̀ bá ń du ẹran ní túmọ̀ àwọn ẹ̀ bá ń du ẹran wàláhó wàlíyé tọ̀fíìk ọlọ́run kò fi wá sí kúngẹ́ dáadáa kádó báyà rí ọlọ́run sáfì yé wa ọ̀rọ̀ àròsọ àròsọ yìí ó ti wà tipẹ́ àbáńkìyè kìíní seventy one seventy two ńlọrọ̀ làwọn bá kan ti wá àná níjọ́ ìmọ̀ kọ́kọ́ gbọ́ ń pa ṣé ó dẹ́mbẹ́rẹ́ná ṣé ó dẹ́mbẹ́rẹ́ná ẹ pé katsina bàbá yẹn wà nígbà tó ń gbé àwọn tóbi sàárè rẹ̀ rí ẹni ziyara sàárè rẹ̀ rí ṣé ó dẹ́mbẹ́rẹ́ná oníṣẹ́ òògùn ni àti ọba ní oṣù ọyọ lọ́la pẹ̀lú òǹkà oṣù lọ́la ni ọmọ kékeré kan náà wà fáà ló wà ní ara oṣù nílẹ̀ lọ́la nígbà tó jọ́ kejì lóòótọ́ oṣù ọba yọ ṣé òwú wa pàṣẹ fún àákà pàákà olómi pàákà rọ́mà sheik sheik kí ló ń gbé pàkà Allahu Akbar sheik sheik àfọ́kùgbà lọ́wọ́ pàṣẹ fún pàkà pàkà bá lójú lójú sọ́mọ̀ ẹgbẹ́ bí ìlétésù láwọn yẹn bá bá ṣéwù kékeré yẹn pé ṣéwù ẹlọ́sọ̀ nílé oṣù bíi ẹ̀ wọ́n ṣéwù oníṣòwò oṣù lólè yìí ó bá ní ẹ̀yin ni wọ́n lè pèsè ẹ̀jẹ̀ káka lè ẹ̀ káka máa bọ̀ wá yípaka yípaka yípaka ṣe ah, ṣé ò dánmọ́ náà ni ah, ọmọ yóò dójú tì mí òun ti dáta rí rẹ̀ wá ṣé ó bá tẹ́kì fọ́mà àgbẹ̀yẹ̀ gbẹ̀yà gbogbo rẹ̀ ìbátan tí wà ní ọwájú rẹ̀ òun ti di ah, ọ̀gá ń gbà yẹn àbí wò sí ìdí ọdún twenty one mo mọ̀ bẹ́ẹ̀ yẹn kí lánàá ṣe ó bá nípa kábà wáyé olúwa ṣé ò dàmbàrà náà wọ́n ní wọ́n máa yìí wọn ò ní mọ̀ sáré rẹ̀. ọ̀pẹ́kọ̀pọ̀ nígbà tí wọ́n rí ṣé ó dàmbàrà náà nígbà tó kú àwọn ẹ̀dá sáré mọ̀ àdúgbò ṣe ìyára sáré rẹ̀ ní Katsina tó bá lọ jàdí ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ìyára ṣe tàbí ṣe ìdààmú ọdún àwọn yẹmọ́ ṣe ìyára. wọ́n á ní bàbá yẹn jẹ tó sẹ́gun mẹ́gbọ́n ní ọ̀sán àmọ́sẹ́ wọ́n ní wọ́n ń kébù fún ọmọ yẹn láà ṣé ìwọ ọmọ yẹn bí ìdí ti fẹ́ nù mo ti gbókùn ẹ̀ lọ mo ti rí mo fi dá sàárè ọmọ yẹn mà amma shehu da marnar sa an nemi dama har awon yaman su ziyara min kafsina alhaji na su ziyara rayuwa wọn kékeré ni wọn sọ fún wa wọn ti wáàzì wọn ti wáàzì ni wọn ti wáàzì ni ti wáàzì dàgbàgbà ni. Oh, bio aman ka dia damarna damarna ibn musmari kuma ma adila ka mahabe fikir darma wani aru zed ma paru wọ́n ní nígbà tí ìyá rẹ̀ bí lọ tó lọ báyìí wọ́n ní wọn ma pé obìnrin yẹn ó bímọ fi ọmọ yẹn yóò máa rọ inú aṣọ aró àwọn aláró yẹn máa pé ah administrative jamaatu islam bóyá rẹ̀ ló gbó ni o bóyá ọ̀rọ̀ ló sì kún ni ló bá announce pé kún wa o ní on twenty nine on twenty eight on twenty eight twenty nine ló sì yẹ kí wọ́n kọ́ sọ pé wọ́n sùn ló bá padà gá àwọn sí mistake wọ́n mú padà padà pé wọ́n mọ̀ wọ́n sọ pé oṣù twenty eight àmọ́ still ara àwọn tó láwọn oṣù ara àwọn tó wọ́n láwọn oṣù ní ọ̀nà tí ó ń tọ̀ ń dáadáa ní pẹ̀lú wọn ní kẹsàn àjọlẹ̀ bá Usman Jibril former governor Kaduna state wọ́n Kaduna state wà ní north central state àlebá nílé rẹ̀ ọba ní ọ̀rọ̀ wa ò sì ní pé orú ju gan pé àwọn dẹ̀ ní jẹ̀mọ́ tó ń fi ìpìlẹ̀ àwọn ni wọ́n ń kọ̀ǹtúrò jẹ̀mọ́ tó ń fi ìpìlẹ̀ gbà náà àwọn dẹ̀ mọ́ fọ́múlà àtùwá kí wọ́n fi ṣe oníwọ̀n ọ̀tẹ̀lẹ̀ fọ́múlà táwọn mú wa ni pé ìjọba náà rọ́ṣù wọ́n bèèrè pé máàkì òní fi kíun wọ́n mọ̀ pé áàdì lè nì wọ́n mọ̀ pé máàkì òní fi kíun wọ́n á lè dé lọ́wọ́ ìmáàmù rẹ̀ pé tí ń kírun dáadáa sí ádìlì ni kó tó lè kọ́jú yóò ti àbúra kó tó gba ìlúsùn lọ wọlé oníbọ̀tì wọn àwọn èèyàn gba ìmọ̀ràn yẹn wá wọlé ó di wa láti jọ yẹn n tí ó fà á sí kébì fi sọpọ́tù àwọn muslim kan sùn bá wọn lọ́bí dá ìdí lẹ́nu torí mo wà involve nípa ìmọ̀ ẹ̀fọ́ ìṣẹ́rin lẹ̀ wọ́n rúṣùn rúṣùn àrígbé kò sí tangible agreement wọ́n ti fún òde torí ẹ̀ náà lè tọ̀rẹ́ rẹ̀ tó lè rú wá tó lòun rí oṣù tí wọ́n rí òde ọ̀kọ́lọ̀ ń kó fún àná. wọ́n á rí kí sẹ́lẹ̀ àǹtẹ̀mà. ṣé tí wọ́n wọ́n bèèrè lórí ìmọ̀lẹ̀ lẹ́yìn àìsírò ni wọ́n ti sọ pé dandan probability òde probability àmọ́ tàbí ìwé òun sọ pẹ̀lú all eminence. ó di wa bí afa afá kan afá kan sọ̀rọ̀ tó yáyì gan ó ní bó tiẹ̀ kan nígbà tó mọ̀ nípa àti aṣíwájú rẹ̀ kọ́ fún Habibu ní bẹ́ẹ̀ tó tán kó yìí bàbá rẹ̀ bẹ́ẹ̀ tó kó yìí lẹ́yìn náà wà tó pé wọ́n wà lórí ẹ̀ wọ́n ti dúkú pẹ̀lú ẹ̀ lórí wọ́n jọ tutù di Wallahu ta'ala alam. Wọ́n ní àwọn iṣẹ́ àgbàtì ẹ̀ náà ṣe àmọ́ lórí probability. Mistake ọlọ́mọ sọ pé ṣáàpọ̀ tiẹ̀ nímọ̀ míì tó kò fi ṣẹlẹ̀ yóò lè jókòó pọ̀ láwọn kọ̀mìtì. Èyí tó jẹ́ mistake náà fojú wọn lọ́wọ́ sànú wa láyà tálkì àwọn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك اتوب